Kaftan TV la wa ń wò Kaftan TV kárí ayé Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbájẹ́ ẹ o Kaftan TV là wà ń wò ó. Kaftan TV yìí kárí ayé Kaftan TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. a dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá olódùmarè ọba tí ń gbé níbi gíga láàfin rẹ̀ lóde ọ̀run olùdá ayé aṣẹ̀dá ọ̀run ọba tó dá gbogbo ẹran ara <laughs> ẹlẹ́rùnìyìn tó pa wá mọ́ láti ọ̀sẹ̀ tó lọ hmm. bí a ti ń dágbére lórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá lọ́sẹ̀ tó kọjá à ń wí fọlọ́dẹ ayéǹgbà náà ìpè tó bá yọ̀ǹda orí ọ̀fẹ́ fún wa àtàwa àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo ọkàn tí ń wò wá lóde àgbàlá ayé wípé àtúnjọ máa gbọ́ra wa lórí ètò ìlónìí ẹ̀sìn wàá wò ó olùdarí ti yọ̀ǹda orí ọ̀fẹ́ tó kànrìn fún wa láti wà lórí ètò ọ̀hún lónìí la ṣe ń fi gbogbo ògo èèyàn àti ọlá fún orúkọ rẹ̀ láàfin rẹ̀ lóde ọ̀run gbogbo aráalé gbogbo ẹ̀yin èèyàn ìlú gbogbo ọkàn tí ń wòran wa káàkiri àgbáláyé ojú tẹ fi ń wò wá ẹ̀yin kò ní di èyí tí ẹ̀ máa náwó sí o etí tẹ fi ń gbọ́ wa kò sì ní dùn yín lọ́la Olódùmarè ẹ káàbọ̀ sórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ má jẹ́ kí n bá ojú òpó lọ́lọ́ olóró kí n má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ọ̀pọ̀lọ́ lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ní ọ̀gbẹ́ni Stephen Adéwálé lórúkọ olóòtú ètò wa ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀ lórúkọ fùbàràdéédé tí ń taari wa sátẹ́gùn yìí ń lèmi Cephas Olúwafẹ́mi ọmọ Akínrodòlú èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP <laughs> ọba àlù kan àkànní olóhùn iyọ̀ ni mo fi ń kí gbogbo aráalé àtèrò ògbòrò àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ èmi làkàn ní ìkọ́ olókun ọ̀la orímọ́láfẹ́ ọmọ agbádé gẹṣin orí adé nínú bàbá mi lẹ́fọ̀n alààyè gbogbo kàn sí ètò lónìí iyọ̀ sì dùn dáadáa bẹ́ẹ̀ ti mọ̀ pé èmi nìkan kọ́ ni mo máa ń wá sórí ètò yìí bá a ti ń kóra wa àti tún kóra wa lónìí ọmọ Ọdúnládé ó ń bẹ nílé agbára ẹ lórí ètò yìí. Mm, tọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba tó dá wa sí jọjọ òní ọba tó ní ká máa bẹ ọba tó ní ká máa wà mm. ẹ kì í ṣe mímọ̀ ṣe tiwa kì í dẹ̀ ṣe tagbára tiwa ṣùgbọ́n oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Elédùmarè ọ̀pọ̀ ló wù láti rí ọjọ́ òní ṣùgbọ́n tí wọn ò rí ọjọ́ òní ọ̀pọ̀ ló wù láti rí náà ṣùgbọ́n wọn ò rí náà kì í ṣe pé àfihàn wọn ṣùgbọ́n àfi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wa sí jọjọ òní ló jẹ́ kí n máa sọ pé ẹ̀yin èèyàn wa ẹ ṣe kí ni ẹ pẹ̀lú èmi olólùfẹ́ yín ọmọ tó ṣàtàṣàtà ọmọ tó pẹpẹ adúmáradán òrékè lẹ́wọ̀ ọmọ tó yàtọ̀ láwùjọ obìnrin Mercy ọmọ Ọdúnládé tó lórúkọ tèmi kò yí padà mú ni pé ẹ káàbọ̀ sórí ètò <laughs> bàbá JP. <laughs> ọmọ tó ṣàtàṣàtà àná ńlẹ̀ ń wò ó ẹ̀dá gbogbo ẹ̀yìn èèyàn lù bẹ́ẹ̀ ti mọ̀ pé abala lónípele ńpele níbẹ̀ lórí ètò gbàgede ìlú yìí mm. gbogbo àwọn abala tí ẹ̀ mọ̀ ń gbádùn pátápátá. Mm ni ó wà sí ojú ìwòran yín lónìí mm. lábala àwọn àròyìn tó jáde nílẹ̀ wa mm. ẹ gbọ̀gbà nǹkan gbè àwọn àròyìn tó jáde nílẹ̀ wa lábala ibi tí a ti ń gbàlejò pàtàkì bẹ́ẹ̀ ni ẹja ńlá ni àwọn wa tó gbé wa mm. sórí ètò lónìí bẹ́ẹ̀ ni àtàwọn abala tó kù tí ẹ jẹ mùkúndùn rẹ̀ ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o bó bá jẹ́ ti polówó ọjà yín àbí ìpolongo ní ẹ̀ ń ṣe tẹ̀ fẹ́ ká yóò mọ̀ nọ́mbà tí ń bẹ lójú ìwòran yín lọ́wọ́lọ́wọ́ yìí náà ni aláǹfààní àti pè wá sí àákùkù gbé bó e. sì jòrí ìtàkùn agbọ́rọ̀ káyé WhatsApp lẹ́tí bá wa sọ̀rọ̀ àbá yín sọ̀rọ̀ padà àjọṣepọ̀ òní bàjẹ́ o kódà ẹjẹ́ àfẹsẹ̀ rájọ́ náà ńgbà tá a bá padà dé láti òkè lọ́hùn mm. a máa kan lu ètò ọ̀hún ńlónírà bàjẹ́ gan à ń bọ̀ náà. Good morning. inside. àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ̀yin yẹn wá mo ní pé ẹ káàbọ̀ padà ẹ ò lọ́wọ́ tí akọrin bá ti ṣe sọ fún yín pé ní láwẹ́láwẹ́ báyìí la máa ṣe kí n dàmọ́ fún yín abala tó kàn báyìí ẹ ní abala àwọn ìròyìn ilé wa bàbá jp akọwa ní lọ́pọ̀lọpọ̀. ọ̀dà ẹ farabalẹ̀ kẹ́ máa gbálà yọ̀rọ̀ lónìí gómìnà Kaduna Nasir El-Rufai ńlọ́mọ̀ ti sọ̀rọ̀ o wípé wọ́n ti fi ilé ayé sùn báyìí hmm. wọ́n sì ti já òun nítàn mọ́ àpò pé òun ò rí ìrànlọ́wọ́ o ń pe àwọn àjọ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì mọ ibi tí àwọn ẹ̀rùkù báńdíìtì tí wọ́n forí mù sí lórílẹ̀-èdè nàìjíríà o ó ní ṣùgbọ́n wọn ò lọ ju àdó okú sí ibi tí àwọn ẹrúkú ọ̀hún kan forí mù sí àwọn oníròyìn ni wọ́n ti gbọ́ wípé lẹ́yìn oṣù márùn-ún gbáko tí ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà tó ti kéde wípé agbésùmọ̀mí ni gbogbo àwọn ẹrúkú tí ń bẹ ní àríwá ìwọ̀ oòrùn lókè ọ̀yà alẹ̀ yìí wípé títí di àkókò yìí o àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọn ò tí ì kó kórópè jagun ojú ọ̀run super tucano tí wọ́n lọ́ọ́ fi owó rà wá látòkèrè pé wọn ò tí ì lọ kó àwọn irinṣẹ́ ọlọ́ọ̀ká àwọn ẹrú pọ̀ mọ́ ibùba wọn lókè ọ̀yà ṣé gbàgbé pé agbèfọ́ba gba orílẹ̀-èdè nàìjíríà Abubakar Malami Sani ń ló tẹ́wọ́ gba ìwé ìdájọ́ ilé ẹjọ́ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá lọ́dún tó kọjá o sí ìwé tó wípé agbésùmọ̀mí ni gbogbo àwọn báńdíìtì tó wà ní àríwá ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà èyí lókè ọya wípé èyí ni condition tí àwọn ìjọba orílẹ̀‐èdè united states tó wọ̀n kalẹ̀ kí wọ́n tó lè gbà kí wọ́n kó àwọn ọkọ̀ jagun ojú sánmọ̀ jáde kò ní àríwá ìlà oòrùn lókè ọya àwọn ọ̀gá lókè nínú àjọ ológun tí wọ́n fi ọkàn tán àwọn oníròyìn wọ́n mà sọ̀rọ̀ o wọ́n ní títí di àkókò yìí ti di bá a ti sọ̀rọ̀ yìí wọn ò tí ì kó àwọn ọkọ̀ jagun ojú sánmọ̀ ọ̀hún wọn ò tí ì kó lọ ká àwọn ẹrú kọ̀ mọ́ ibùba wọn kí wọ́n sì fi wọ́n ṣòfò dànù ó jẹ́ lára àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa kọ́lọ̀ lódùmarè kò sáànù ọmọ ọdúnládé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní lọ́lọ́ yìí hmm. ó gbomi lójú abiyamọ kí ọkọ̀ ojú irin hmm. kó máa lọ jẹ́jẹ́ ọkọ̀ ojú irin tí àwọn orílẹ̀-èdè kan tí wọn ò tí ì ní hmm ọkọ̀ ojú irin tó jẹ́ pé àwa tá a wà lágbègbè kan lórílẹ̀‐èdè nàìjíríà tá a ti ní bí àpẹẹrẹ ọkọ̀ ojú irin ò tí ì gba èkó mm. gba ìpínlẹ̀ ondo kọjá sékìtì mm. ọkọ̀ ojú irin ò tí ì gba ṣàgámù kó gbàbẹ̀ lọ sílẹ̀ ibo mm. ṣùgbọ́n ní àwọn agbègbè tí ọkọ̀ ojú irin tó ti tún ń ṣiṣẹ́ èyí ń lọ láti àbújáde kaduna làwọn ẹrú kù yìí tó tún lọ ju àdó okú sí. Si kódà gan wọ́n ní àdó àgbélé ọlọ́gan ní ọtún jù hmm. sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì ṣòfò rẹ̀ bíi ẹni ń pẹ̀ fún un gómìnà Kaduna ló ti wá ké gbàjarè báyìí kọlọ́n lódùmarè kò sáà ní orílẹ̀-èdè yìí o. ń bá mi lódùmarè ẹ̀hún olúwa jẹ́ kí n sọ pé ibi tí wọ́n ti sọ ọ̀rọ̀ lórí hmm. ọkọ̀ ojú irin yìí náà ló ṣe ọkọ̀ ojú irin ni wọ́n wá sọ wípé kì í ṣe ọkọ̀ ojú irin òun ló kù lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n láwọn bá general muhammadu buhari sọ̀rọ̀ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n rí sí àjọ tó mójútó ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè nàìjíríà ipe àmọ̀pẹ́tọ̀ ipe ara pé wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo lórílẹ̀‐èdè nàìjíríà òun ti ọkọ̀ ojú irin o ṣùgbọ́n kí wọ́n jẹ́ ká kí wọ́n bójútó gbogbo ohun tó kù tí ó ṣe kókó lórílẹ̀‐èdè nàìjíríà bíi ọ̀tọ̀ ètò ọ̀rọ̀ ààbò wípé ẹ̀mí tó lọ mm, sí i mm. ó ṣe bẹ́ẹ̀ ó pọ̀ jàǹtì rẹ̀rẹ̀. ọmọ ọdúnládé bàbá jp. láàrin èmi àti ẹ mm. mọ̀ pé kò sẹ́ni tó ń wò wá báyìí àwọn aráalé ò rí wa jájọ sọ láàrin èmi àti ẹ báyìí àwọn ọmọ burúkú hmm. tó ń jáde tán ṣiṣẹ́ ibi irú ẹ̀mí wo gan ni gbénu wọn náà. Hmm, torí hmm. bí èèyàn bá ní ẹ̀jẹ̀ hmm. tó sì lómi láà bó o lè yóò ti máa pa ọmọnìyàn ẹgbẹ́ rẹ̀ tọkàn rẹ̀ ò sì ní bàjẹ́ tí ò sì ní jẹun pátá àfikún Olódùmarè kò sọ wa iṣẹ́ rí oríṣiríṣi ènìyàn ló ti ní eh, nǹkan tàbí méjì tó ti wà ní ọpọlọ wọn tí wọ́n ti jẹ́ kán rò pé eh, pé bóyá àwọn míì àwọn míì tó ń tún tó sọ ọ́ ní pé eh, ẹ̀mí èèyàn kí ló wà ní ẹ̀mí kí yàtọ̀ ẹ̀mí èèyàn àti ẹran ṣèbí ẹran náà ní ẹ̀jẹ̀ olómìnira èèyàn náà ní ẹ̀jẹ̀ olómìnira a sì ń pa ẹran à ń jẹ ní à ń pa lójoojúmọ́ ó wá ń fi èèyàn wé ẹran ó wá ń fi èèyàn wé ẹran ó sọ ah. pé n wọ́n gbé sórí n wọ́n gbà àti bí wọ́n ṣe ń ronú ó yàtọ̀ sí ìlànà gangan tí gbogbo wa fi ronú pé tọ̀ ẹran ara ni gbogbo wa hmm. ẹ̀ ń pa àwọn nǹkan ọ̀tẹ̀kùn wọn bẹ̀rù pé kí èèyàn gan kó ṣe léṣe bẹ́ẹ̀ni àwọn nǹkan ọ̀tẹ̀kùn pé kò kàn wọ́n hmm. kì í ṣe pé bóyá pé bóyá wọ́n kàn wọ́n okú okú náà nìyẹn. bóyá wọn bí àwọn yóò ti tọkàn wọn fẹ́ ṣù hmm. torí bí èèyàn bá tọkàn rẹ̀ fẹ́ ṣù bóun ni ó ti máa wọ ọmọ nìyẹn lẹ́ran ara tí ó kàn máa pa wọ́n tí inú rẹ̀ ó máa dùn hmm. tí ó máa yọ̀. àfi kọ́lọ́hún kó sọ wa lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> kọ́lọ́hún kó gbà wá lágbàáyé torí oríṣiríṣi nǹkan ló ń lọ òun lẹ́jẹ́ ká mọ̀ sọ pé kí àwọn òbí kí wọ́n bọ́mọ bó tẹ̀ jẹ́ pé díẹ̀ náà lè bọ́mọ wí o hmm. ṣùgbọ́n inú ọmọ ló wà ẹni tí ó ṣe ń tó fẹ́ ṣe ṣùgbọ́n ká mọ̀ pé kí ni ọmọ ọmọ fẹ́ bá tó bá dé kí ló fẹ́ bá lọ́wọ́ mi. kí wàá nìdí gan tó jẹ́ pé a fi lọ́ọ́ fi owó tùlùtùlù hmm. ra ọkọ̀ ìjagun ìwá láti ìlú òyìnbó ọkọ̀ super Tucano yìí torí àwọn tí ń sọ̀rọ̀ báyìí tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ hmm. wọ́n ní títí di bá a ti ń sọ̀rọ̀ yìí látìgbà tán ti kéde àwọn àwọn bandits gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí hmm. tán ti kéde wọn gẹ́gẹ́ bí terrorist pé àwọn ọmọ ogun wọn ò tí ì lọ kó ohun ìjà jagun ká wọn mọ́ kí wọ́n pa wọ́n run hmm. eh. kí ló dá wọn dúró gan-an kí ni ìta fi lọ́ọ́ fi ra owó ra ẹyọ àwọn ọkọ̀ wa kí nìdí. sẹ́ẹ̀rì kọ́lọ̀n kó sànù wa báwọn kan ti ń sọ wọ́n ní sẹ́ẹ̀rì wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ gangan báyìí òun ló wà ẹ ṣé àwọn tó láwọn lọ kó kinní wá látòkè ṣé wọn mọ tán ṣe ni ṣé àwọn tó fẹ́ lò ṣé wọn mọ tán ṣe ni nítorí àwọn àdúrà èmi ni pé àwọn tó lọ ń dojú kọ wọn tán fẹ̀mí wọn ṣòfò hmm. òun ló dùn èmi torí òun kàn dá àwọn dà kí wọ́n sọ pé ntẹ́yàn kan fẹ́ ṣe inú ara ẹ̀ ló wà ẹ pé gbogbo pé wọ́n lọ ṣe ẹ̀wọ̀n gbégbá wọ́n gbà wò ẹ̀dá bí wọ́n ṣé wọ́n ti tán láti kún fẹ́ lọ dojú kọ wọ́n tòótọ́. kọ́lọ̀ lódùmarè kó bá a pẹ̀tù sínú àwọn oníṣẹ́ ibi mm, wọ́n ọkọ̀ ojú irin tí a fi owó tùlùtùlù ṣe hmm. ṣé ẹ mọ iye ẹgbẹ̀lẹ́mùkún dọ́là ẹgbẹ̀lẹ́mùkún tírílíọ̀nù owó tá a fi ṣe ọkọ̀ ojú irin yìí hmm tó jẹ́ pé a sì ń bẹ́ lọ́n pé kò tí ì kárí lólẹ̀ nàìjíríà kọ́ lọ́n jẹ́ kó lè kárí o làwọn kan tán ya kótílétà àtòkò wa balẹ̀ jẹ́ hmm. tán tún lọ ju àdó olóró sí i hmm. ṣùgbọ́n lọ́ọ̀ nìkan ló lè gbà wá lórílẹ̀‐èdè nàìjíríà kí ló dé tí ọmọ nàìjíríà gan tí wọ́n máa fi ọwọ́ ara wọn ba nǹkan ara wọn jẹ́ hmm. wo ìdíje tó wáyé láàrin orílẹ̀‐èdè ghana ó wà lára ìròyìn àtòrílẹ̀-èdè nàìjíríà ó wà lára ìròyìn tèmi gan kó wà torí wípé orílẹ̀-èdè ghana òun na nàìjíríà àbí wọ́n gbá ọ̀mẹ̀ torí pé nàìjíríà já. Ja ilẹ̀ ọmọ nàìjíríà tó ń fi ọwọ́ ara wọn ba pápá àṣeré ara wọn jẹ́. tí wọ́n tẹ̀sí sọ pé àpẹẹlẹ ní orílẹ̀-èdè nàìjíríà ti ẹ̀tún ní pápá kan tó tún dá o anìkan tó tún ṣe gbá bọ́ọ̀lù o ẹ mọ tó tiẹ̀ tó wá dùn ohun tó wá ah! ọlọ́run lódùmarè oríṣiríṣi ẹ̀mí àwọn tó ṣe léṣe àwọn tó farapa kódà àwọn tó kú ń bẹ lára wọn. bóyá àwọn tí àwọn ọmọ tó lọ ba pápá ìṣeré jẹ́ yìí mm. bóyá owó wa náà ni wọ́n tún fi tún ibẹ̀ ṣe o stadiumu yìí ṣe. torí pàtó náà ní ìsìnkú àwọn lo tán bá lọ ọmọ bá lo owó kéré tán lọ pé wọn ńlá kan lọ pé nǹkan bàjẹ́ ojú bẹ́ẹ̀ lọ tó bàjẹ́. nígbà tí wọ́n fẹ́ tún pápá ìṣeré oníṣẹ́ ní ìṣẹ́ máa gbọ́ billions of naira. billions of naira billions yẹn kì í ṣe pé bí billion ọkàn náà kò two billion ó lè jẹ́ eh, five hundred and kìíní kan thousand billion lẹ́ẹ̀kan sọ wọn ọmọ wọn gbogbo ọ̀sẹ̀ kí wọ́n nítorí ẹ̀kan jókòó kí wọ́n lọ́wọ́ tẹ̀ eléyìí bọ́mọ sọ wọ́n ní a game is, is, is a chance of hmm. either you win or you lose. bóyá kó kó kó kó mọ kó fìdí rẹ mi fìdí rẹ mi àbí kó gbígbá orókè kàwé gbórókè níta sì mọ ìkínsẹ́ pé bóyá nǹkan tẹ pé ẹ o mọ̀ gbá ẹnu ni. wípé hmm. o bá ti sọ síbi òtún ẹ bọ́ bá gbé ọ̀pọ̀lọpọ̀ wọn kó gbé wọn sórí pápá bẹ́ẹ̀ kankan gbá àṣenágbá. kọ́lọ̀ lódùmọ̀rẹ̀ kó kó ṣíwa ní ìlú ilẹ̀ èdè nàìjíríà o àwọn ọ̀dọ́ tá a rò pé a lè gbójúlé lọ́jọ́ ọ̀la ṣe wo rutu tán pa báyìí. ẹ wo ó wà lára ìròyìn tó wà wájú mi tó ní ṣe pẹ̀lú pápá eré eh, eh. ó níbi tí ẹnìkan tó ń pé olódùmarè ló yọ òun hmm. níbi tí wọ́n ti ń tẹra wọn tó ti ń kọjá tó ń ṣe kínní pé kódà àtẹ́pa àtẹ́pa ni wọ́n bá ti tẹ òun hmm. pé olódùmarè ló yọ òun pé wọ́n wò pé àá nígbà tí wọ́n sọ pé wọ́n máa ṣí pápá ní aago méjì tẹ́ pé lẹ́yìn pọ́n náà máa ti pápá ní aago méjì lẹ́yìn wákàtí méjì lẹ́yìn ìgbà tí wọ́n ti náà máa ti pápá àwọn kan ṣì ń wọlé wọ́n ní tó ń bá wọn kà pé ẹgbẹ̀rún lọ́nà lọ́nà ẹgbẹ̀rún làwọn tó wà níbẹ̀ ipò wọn ṣàwọn ìkọlù wọgbà ó wá ṣẹlẹ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ ni ìtàn ṣe forí gbà tiẹ̀ nìyẹn náà ṣe forí gbà tiwọn ẹlẹ́sẹ̀ náà forí gbà tiẹ̀ ló bá di gbọ́n mi sí omi ò tó hmm. bẹ́lẹ̀ bá kọjá bó tẹ̀ mọ́lẹ̀ kò sí àǹfààní kò sáyè gan fún láti sọ pé èyàn tẹ̀lé wọn sọ pé ó tẹ̀ mọ́lẹ̀ sẹ́ni hmm. bíbi tó ti pọn wọn wá ṣetán pé àgbégbọ̀rọ̀ pé àgbégbọ̀rọ̀ kẹ́hìn wọn àbóríṣiríṣi agbọ́tàn wọn agbésùmọ̀ mi wípé wọ́n ti gbésùn mi hmm. agbọ́tàn wọn báńdíìtì wípé wọ́n ti gbésùn mi wípé èṣù ti kọ́lé hmm. ó yọ rúmọ̀ ń palọ̀ hmm. ó yọ kìsìnì òun gbénu wọn kódà ó ní skyscraper ẹ wo wá ní tàwọn ọ̀dọ́ tí wọ́n lọ wòran tó wá rí pé wọ́n tó tún sọ lẹ́ẹ̀lẹ́dàá horo tó wá rí pé wọ́n ba wọ́n bà gbogbo nǹkan To tó pé bẹ́ẹ̀ bá débẹ̀ hmm. gbogbo ohun tí èmi ni kò post èmi níbi táwọn kóòtù máa ń jókòó sáà gbogbo ó di jẹ́gẹ́. jẹ́ wá béèrè béèrè kan lọ́wọ́ rẹ o wọn ò pọ̀ nílé dáhùn rẹ̀ hmm. ṣé bí ìjọba nàìjíríà tó bá fẹ́ wádìí àwọn èèyàn hmm. tí wọ́n ṣiṣẹ́ ibi ṣé wọ́n lè rí wọn mú <laughs> ṣé ó ṣeé ṣe ẹnìkan sọ fún mi lánàá ohun tó bá jẹ́ orílẹ̀-èdè Somalia ó ní gbogbo àwọn tó lọ́wọ́ nù rẹ̀ pátá lọ́wọ́ tẹ̀ ó ní gbogbo àwọn nǹkan tí wọ́n bà jẹun kó wọ́n gbé lọ sẹ́nu ẹ̀rọ wọ́n test rẹ̀ báyìí ó ní fingerprint wọn yóò jáde ńbẹ̀ ojú wọn yóò sì hàn kedere ó ní gbogbo wọn pátá ni wọ́n sà ṣé nàìjíríà nírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti gbé. bí a pọ̀ báyìí tá a jókòó tí wọ́n fẹ́ mọ̀ pé ta ni àṣà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kámẹ́rà ti ń gbé wa sáà ni ká tó wá ní tó fẹ́ test pé èèyàn kan fọwọ́ kan kíní kèèyàn kò fọ́ kíní kan àfi kọ́lọ̀ kó sọ wà lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ jẹ́ ká tó kọjá lọ sí ìròyìn míì lára àwọn ìròyìn tó ti jáde ńlẹ̀ wa ọmọkùnrin gómìnà pínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí fúnṣọ́ fáyọ̀ṣe ló ti gba bàbá rẹ̀ ayọ̀délé fáyọ̀ṣe ó gbà lámọ̀ràn o lórí ìdíje ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2023 bó ti ń fèsì sí àkọlù tí àwọn ẹrú ikú ikọ̀ àṣetánì tán lọ ṣe sí ọkọ̀ ojú irin lábùjá sí Kaduna nílọ́lọ́ yìí sọ ló bẹnu àtẹ́lù ìjọba tó wà lórí igbá lórílẹ̀‐èdè Nàìjíríà ń bó ti kùnà láti kojú àìsí ètò ààbò tí ń pelé sí nílẹ̀ yìí ó ní ìpele tí Nàìjíríà ti ń sún lọ sí báyìí olóburúkú ó jọjọ hmm, ó ìtàkùn káyé Instagram rẹ̀ ló ti ń sọ̀rọ̀ yìí ó ní orílẹ̀-èdè wa nìyí kò gba orílẹ̀-èdè ń kúrò ló wá gbilẹ̀ bí èpo ẹ̀pà níbi gbogbo ó wá sọ̀rọ̀ kan o ọlọ́wọ́n bandits wọ́n ń pààyàn káàkiri àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe iṣẹ́ wọn falala ó wá kọ́ síbẹ̀ ó ní m Buhari ó yá Muhammadu Buhari nìtumọ̀ rẹ̀ kò yé mi ó ní m Buhari hmm. wípé mo máa ń tó ṣẹlẹ̀ mo mọ̀ pé wọ́n ti kọ́ ní pápámára ó ní òsì ti rẹ̀ dẹ ó ní ṣùgbọ́n ó ní kó máa rọ́jú o bí egungun máa ń lé ni hmm. kó máa rọ́jú bó ti ń rárá ayé nírẹ̀ èrò ọ̀run ó ní kò ní pẹ́ tán ó ní kò ní pẹ́ tán ó wá sọ̀rọ̀ kan ọmọ ọdún ládé hmm, ó ní àwọn tí wọ́n ń ṣe kùrùkẹrẹ hmm. àwọn tí wọ́n ń ṣe kùrùkẹrẹ tí ń sá kiri wípé àwọn fẹ́ wá dupò lọ́dún twenty twenty three hmm. ó ní wọ́n ti ti wà níjọba ti pẹ́ ó ní kí ni wọ́n fẹ́ ṣe fún nàìjíríà gan ó ní àti Tinubu àti Tambua àti Saraki àti Wike táwọn pé àwọn fẹ́ díje ó ní kí ni wọ́n fẹ́ ṣe fórílẹ̀-èdè nàìjíríà ó wá dojúkọ bàbá rẹ̀ ó ní tí bàbá òun tí ò bá ti ní ìpinnu láti tún orílẹ̀-èdè nàìjíríà ṣe tí ò sí àlàkalẹ̀ tí ò sí pílánù ó ní kó má kópa nínú ètò ìdìbò lọ́dún twenty twenty three ọmọ gómìnà fayose mm. ló sọ yìí fún sọ. ní ọ̀sẹ̀ yìí mm. ni èmi àtàwọn kan sọ̀rọ̀ lórí pé kí ọ̀dọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ mm. kí wọ́n láwọn náà àwọn fẹ́ dupò ní orílẹ̀-èdè nàìjíríà mo wá sọ nǹkan kan wípé ọ̀tọ̀ ni wípé ó ń gun ọ̀dọ́ ìpè hmm. ó fẹ́ ṣe ó fẹ́ túnbẹ̀ ṣe ọ̀tọ̀ ni wípé ẹ jẹ́ ká fọ̀dọ̀ sí i hmm. kán wá mú ọ̀dọ́ pé hmm, bọ́bí. tán fi ọdí jẹrẹ wú. bọ́bí wà lọ sí sẹ́yìn pé ẹni tó wù ó mọ̀ pé tóun bá ti fẹ́ ṣe ìpinnu òun máa bè lọ́wọ́ à òun ah, máa bè lọ́wọ́ àwọn aṣíwájú tó wà ń bẹ́ẹ̀ pé tọ̀ ẹ̀yìn tó wù mí tí mo fẹ́ ṣe rè kí ni àmọ̀ràn ti yín hmm. yóò wá jọ àmọ̀ràn ti tiẹ̀ àtàmọ̀ràn àwọn àgbà àtàwọn àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ hmm. àtàwọn tí wọ́n pé wọ́n ń wájọ ọmọ wájọ gbẹ̀pọ̀ òun ló máa lò ṣùgbọ́n ṣe rí ọ̀dọ́ tí wọ́n bá mú tán ni pé bọ́bí wọn ni àrẹ̀jẹ́ afẹ́lò ọ̀dọ́ ń mm. wá lọ jókòó bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ ọ̀dọ́ nǹkan bó bá ní ní tó da tó fẹ́ ṣe nu ààrẹ tẹ́lẹ̀ mm. tó pé kìí ṣe pé bí òun ló wù ló jáde pé tọ̀ mo fẹ́ ṣe o ṣe ṣe pé bẹ́ẹ̀ o ti ní pílánù kalẹ̀ gbogbo àwọn tó jókòó sáré tán pera wọn ẹgbẹ́ pé uh, àwọn àwọn bẹ àwọn tó wà ń bẹ náà ni yóò mọ̀ dáre. wọ́n kò sọ di àgànrẹ́dì ni tí ó mọ̀ sí jáde tí ó mọ̀ sí wọlé. bí ọmọ fáyọ̀ sọ pé tí ó bá jẹ́ pé kò sí nínú àlàkalẹ̀ tó wà níwájú rẹ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà yìí o hmm. bí n bá débẹ̀ mo fẹ́ lọ tún ṣe. Hmm. ó ní kí bàbá ọmọ jáde tí o bá ti ní ìpinnu. in tó bá ti mú kí gbogbo nàìjíríà hmm. tí wọ́n bá ti ní mi ò àṣàkó bí olóṣèlú àbí olóṣèlú tí wọ́n bá ti ní lọ́kàn pé kí nàìjíríà lè dáa òun ló wà lọ́kàn tàwọn láti pé ṣiṣẹ́ Hmm. fún lébọ́rà lówó hmm. lébọ́rà ṣiṣẹ́ dáadáa ẹ̀fọ́ ẹni tó ń bá ṣiṣẹ́ hmm. ẹ̀ mo bá yàn kàn dó sọ́jà mo tajà mi ò kówó pamọ́ ẹ̀ mo tó fẹ́ bá mi ṣiṣẹ́ ẹ̀ jẹ́ fún lówó ó lẹ́tọ̀ sí i láti ibẹ̀ yẹn ẹ̀ ọmọ iléèwé ó ṣe dáadáa ẹ̀ kì í ṣe pé bí wọ́n fẹ́ olùgbà tó bá tó fún lówó kó tó di pé ó pà sí ọmọ olùgbà tó bá tó gbára wá tó bá di pé gbogbo wá ṣe nǹkan ní bó ṣe dá bó ti dá láti tó jẹ́ pé wọ́n jẹ gómìnà ó ní iye oṣù tán jẹ àwọn òṣìṣẹ́ ọba lówó ní hmm. ìpínlẹ̀ wọn tí wọn ò san sálárì òṣìṣẹ́ ìjọba ara rẹ nu tí wọ́n sì wà náà wọn tó fẹ́ díje báyìí ara ara rẹ nu <laughs> ẹ̀rín payé. oríṣiríṣi onídàájọ́ wọn ní pé kí wọ́n jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ káwọn náà kán kán se orílẹ̀-èdè. ṣé bí ọ̀dọ́ kan ní gba bàbá rẹ̀ lámọ̀ràn yìí mm. ṣé bí àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé bàbá wọn ó máa parọ́ lólẹ̀dẹ̀ nàìjíríà tí wọn ò sì ní sọ̀rọ̀ o mm-hmm. ò ní pé bàbá wọn sì kọ̀rọ̀ yàrá tí wọ́n sì mọ̀ pé kúrò ń bàbá wọn <laughs> ṣe bí àwọn ọ̀dọ́ kan nù àbí wọn ò mọ rí àwọn bàbá wọn tí ń parọ́ ni tí wọ́n bọ̀ sórí ojú ìtàkùn agbọ́rọ̀ káyé gbogbo tí wọ́n sì máa pa wọn irọ́ bí ògiri irọ́ bí ẹ̀bìtì. bẹ́ẹ̀ nìkan náà ti wíńgbà kan rí tó ní ọmọ ọmọ òun ó ní bámidé lọ́mọ fi pé ìrú kan báyìí ó ń gbé olóòtú pé kan báyìí báyìí. ọlọ́run lórí òkú sànú wé káfíẹ́nu adákẹ́ hmm. àkàrà yẹmú ìbá. Hmm, bẹ́ẹ̀ ni bàbá jp hmm. ilé tó tún wá wọn àwájú mi àwọn mẹ́rìnlá tí kò dín ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọdẹ ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní ìlú Taraba wọ́n pa ẹran ńlá o tí àwọn eléyìnbó ń pè ní hippopotamus. erinmilókun. erinmilókun. <laughs> wọ́n ní wọ́n yọ kẹ́lẹ́ lálẹ́ wọ́n parapọ̀ hmm. ní tí ò dín ní mẹ́rìnlá wọ́n parapọ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n lọ pa wọ́n lọ pa ìbùbùtẹ́mọ́ọ̀sì wọ́n lọ pa Erinmi lókun. mo tiẹ̀ tún gbọ́ pé wọ́n tún pa á wọ́n tún wáá gbé lọ sínú gbólé wọ́n lọ pin wọ́n pin mọ́ra wọn lọ́wọ́. nígbà tí wọ́n wá gbọ́ pé wọ́n ní pé kí wọ́n lọ mú wọn wọ́n wá sá hmm. lọ́wọ́ tán wà báyìí wọ́n ń wá wọn ní ìpínlẹ̀ Taraba ní ìpínlẹ̀ Taraba àwọn yẹn náà kò wọ́n ní àwọn tí ò sí lára wọn hmm. àwọn náà sọ pé àá aṣáàmọ̀ pé alágbájá bẹ́ẹ̀ yóò sí ààrí tàìmọ̀dé náà ààrí ọdẹ sin gbogbo. Hmm, àwọn tí ò sí lára wọn ló lọ ká rí hmm. ẹni mi ló kun. kí wàá nìyí táwọn ọdọ ń fi wá sá ṣàbálọ̀ pẹran ni kí wọ́n dúró de ìjọba. Ah, ìwọ àwọn náà rí pé nítorí táwọn nítorí mú wọn tó fi lọ sí lálẹ́. ẹ o tó ti wọ́n ní tó bá ti mu tó ti ń yọ kùrùkẹrẹ kùrùkẹrẹ. ó ti dẹrù òfin. ó ti dẹrù òfin. nítorí táwọn náà ṣe péré kẹrẹ kùrùkẹrẹ. bíi bí ìgbà téèyàn lọ gẹgẹdú lóko tí ó gbà sí ìjọba ni òun ni èyàn ó pàrọ̀ ẹran tó tó báwọn erin mi ipopotamus. nígbà tá a gbọ́ ẹ àwọn kan ti mọ̀ pé táwọn òṣèlú àwọn gbé lọ jìnnà jìnnà rere ni sínú gbóréré èèyàn kan náà ò lè dàrú rẹ̀ sí wọn wá pin láàrin ara wọn. sọ ni báwọn jẹ́ ń bẹ̀ sá. ẹ̀dà ẹ̀dà <laughs> lára àwọn òròyìn tó jáde nílẹ̀ wa rèé báǹkì àgbáyé ńlọ́mà ti sọ̀rọ̀ owó yọ kòmú òkúnrin pé àdínkù ó ti ń dé bá ìgbésẹ̀ òṣì ohun àìní lórílẹ̀ ó ní àdínkù dé bá o ó ní ìgbésẹ̀ òun ló dó dáadé sójú kan bí adágún odò látọdún 2015 tí ọ̀pọ̀ àwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà tán sì ti dolòṣì sí báyìí láti ọ̀pọ̀ ọdún wá ajagun gbẹ̀bọ̀n tì tí ń ṣe olórí oko ilẹ̀ yìí ààrẹ muhammadu buhari ni wọ́n ní wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2015 kan náà yóò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ báǹkì àgbáyé ohun tó wà ní washington ní tó fi léde ó ní iye àwọn òtòṣì tí yóò wà lórílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2022 yìí ó ní ó tó mílíọ̀nù márùndínní ọgọ́rùn-ún ó lé ẹ̀sùn kan èyàn ninety five point one million àwọn òtòṣì tí yóò wà lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún tá a wà yìí o àkórí àfilédè wọn ọ̀hún ní pè ní ọjọ́ iwájú rere fún àwọn èèyàn orílẹ̀‐èdè nàìjíríà àgbéyẹ̀wò òdiwọ̀n ibi tí ó ṣì tó gbilẹ̀ dé ti ọdún twenty twenty two àfilédò ń kà láàyè kan báyìí pé láti ọdún 2015 ni ìgbésẹ̀ ṣíṣe àdínkù òṣùwọ̀n àìní tó ti dúró sójú kan lórílẹ̀‐èdè nàìjíríà o wọ́n fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwádìí ti àgbéyẹ̀wò tí wọ́n ṣe láti bí ọdún mẹ́wàá eh, pé ìgbésẹ̀ àti ṣàdínkù òṣì kò kúrò lójú kan o àgbéyẹ̀wò ilẹ̀ ayé ti ṣe àfihàn rẹ̀ pé ìdá méjìléní ó lé ẹ̀sùn mẹ́jọ forty percent eh, ni Eh, ìpele ló wà láti ọdún twenty ten o ṣùgbọ́n ó ní pé ṣe ni nàìjíríà ń pele sí i nínú òṣì hmm. eh, ọ̀rọ̀ tó wá bà mí lẹ́rù jù ni pé lọ́dún twenty twenty two tàwa yìí pé àwọn olòṣì tó wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n di ninety five point one million ọmọ Ọdúnládé kọ́lọ̀ mọ̀ ṣàánú wa mọ̀ ni lórílẹ̀‐èdè yìí. àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn aráalé ọlọ́run ní sọ wá ló tó ṣe. àmì o àmì o bó ṣe rí kódú bó ṣe rí kó sọ pé òun fẹ́ di gógó tó lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá ṣe. àmì àṣẹ ìdúró rẹ̀ torí dábàá tún gbà wọlé gan ẹrú góòtù bàbá yẹn pé ẹ dákun nígbà tá a bá ní ninety five point two billion àwa ti bá sọ pé ẹ̀ǹkọ́ yẹn àṣà táwọn èèyàn sọ ní sẹ́wọ̀n mo búrókì mo búrókì ń lówó hmm. táwọn wá gbọ́dọ̀ yẹn ẹ dákun sẹ́mi náà wà lára àwọn population Nàìjíríà gan. mélòó gan ni wá. tí lẹ́yìn òtòṣó oh wà di ninety five ninety five point one million. àwọn ìbéèrè wa ni pé owó tó ń jáde ẹ dákun bo ló ń lọ àríbo ni wọ́n ti ń pè. èmi ló ń bi. kò yé mi ni. ọ̀dà tó bá wà ń bi mí ta ni kémi wá dojú kọ o. ẹ̀ka bara lé torí oríṣiríṣi ló ń lọ nígbà tá a dúró àwọn nọ́mbà tí wọ́n ta jáde ẹ̀ mọ̀ wá gbé lòsì àwọn wo gan la wá fẹ́ pèrè lówó gẹ́gẹ́. ẹ kọ́lọ́n kan ṣàṣàánú wa lólè ní nàìjíríà ọlọ́run ó gbà wá. ẹ